إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله إن كنتم تؤمنون بالله واليوم الآخر ۖ ذلك خير وأحسن تأويلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور صدق الله العظيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين wasalaatu wasalaam ala rasulillah muhammad mustapha wa ala alihi wa sahabati ajma'in wa tabi'in wa tabi'ihim bi ihsan ayomidama ba'd ọpẹ́ ni fún Ọlọ́run. alhamdulilah. adúpẹ́ ní ẹ̀ẹ̀kan sí. alhamdulilah. apàdé ọgbà gbẹgbẹlóhùn. alhamdulilah rabbil alamin. fún orí àdánù tọ́lọ́n tó ṣe fún alẹ́ ní. O tún ní kí a máa bẹ́lẹ́ bẹ́lẹ́ àyè àmì dúpẹ́ fọlọ́n ọba náà. alhamdulillah. abẹ́ ọlọ́run ọba kọ́ máa dáwọ́ ìsọ̀rọ̀ inú ara wa. àmín. ẹ̀mí gígùn àlàáfíà ara mọ́sá ìjókòó ẹ̀ fún wa. àmín ya Allah. gbogbo gbẹgbẹ́ fura síwájú ọlọ́run ọlọ́run má dàlúwà láyà. Allahumma àmín. mọ́sá ẹ̀wọ́ gbà lọ́wọ́ wa. àmín. gẹ́gẹ́ bíbi tí àbọ̀rọ̀ náà ti sí ní àná látara àkọlé pàtàkì tí a fi ń bára wa sọ̀rọ̀ nínú Ramadan ọdún yìí tọ́lọ́ba yìí pé nahul hukumati arrashida. nahul hukumati arrashida. àwọn ọ̀nà wo la lè gbà ní ìjọba rere kí ni ìlànà ìṣèjọba rere gẹ́gẹ́ bí ojú tí ẹ̀sìn Islam fi wò ó àwa ń fi hàn wá ọ̀rọ̀ Ọlọ́run tó sọ lórí ká ṣe ìjọba àwọn ọ̀rọ̀ ànábì àti ìṣe ànábì wọn sọ̀sẹ̀ra sallallahu alaihi wasallam tó fi ń túmọ̀ dáńpé ní ìjọba rere àti àwọn ọ̀rọ̀ àwọn ọmọlẹ́yìn àti ìgbésí ayé wọn kọlọ́ọ̀bà àlekẹ́ọlá kúbánu yọ́nísùnkú lápapọ̀ Allahumma amin tàbí túmọ̀ kíní jẹ́ ìjọba rere àti ọ̀rọ̀ àwọn àfẹ́ẹ̀sìn tọ́lọ́ọ̀bá ní kí àlùkùránì yé kí súnà ànábì yé kí ìgbésí ayé àwọn ẹni ìsáájú dá ní asálàfù sọ́ọ̀lẹ̀ sálàfúnà sọ́ọ̀lẹ̀ àwọn bàbá wa àsáájú jẹ́ ní tí wọ́n bá súnà àti lò tí di ìgbésí ayé wọn tọ́lọ́wọ́ bá tọ́ka sí ìgbésí ayé fún wa nínú àlùkwáni kẹrin tí a bá lọ́wọ́ sóràtù tọ́wọ́bà Quran chapter nine ní àyà ọgọ́rùn-ún àwọn tí a ti ṣe tí a ti dùgbíṣẹ́ ayé lọ ọlọ́run ní wasabiquna wasabiquna al-awwalun ọlọ́run àti pé àwọn tí a ti síwájú lọ tí a jẹ́ ní àkọ́kọ́ tó ń pẹ́ àwọn ní akọ́ tó ẹ̀sìn wò àwọn ọmọ léèké ní Muhammad sallallahu alaihi fi madrasati nabi sallallahu alaihi wasallam tó ń pẹ́ ń lé ẹ̀kọ́ ànábì ni wọ́n ti kẹ́kọ̀ọ́ wọ̀tàkàràjò mìnìhà wọ́n jáde ilé ẹ̀kọ́ yìí wọ̀sọ́ọ̀rù kọ́ọ̀dà wọ́n wá di aṣíwájú ayé ruat olùdá àwọn èèyàn jẹ ẹ̀rí tí ò tí ì sí ìjẹ olórí kan tó ṣe déédéé ìjẹ olórí wọn ẹ̀sà ni wọ́n ìyẹn ló ṣe pé àbá wa asan lẹni nadiwe rahimahullah inú tí a rẹ tó pè ní madha khasara al-alam binihitad al-muslimin kí ni àgbáyé ọmọ ẹ̀dẹ́yàn pòfo nígbà tí ètò ìjọba ìlànà ẹ̀sìn islam forí sẹ́pọ̀n tí àwọn olóyìnbó tí wọ́n tú ìwé pé islam and what islam àti àgbáyé bàbá yìí wọ́n ń sọ ń bẹ̀ àwọn mùsùlùmí àkọ́kọ́ ọmọlẹ́kẹ́ ànábì tí wọ́n kẹ́kọ̀ọ́ lẹ́kẹ́ ànábì kẹ́tọ́ dolórí ó ní tọ́jẹ́ kí ìjó lórí wọn kó kẹsẹ̀ járí ó ní àkọ́kọ́ ni pé tarabbaw tarbiyata islamiyya sahiha fi madrasati muhammadu sallallahu alaihi wa sallam wọ́n kọ́ ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ànábì lé ẹ̀kọ́ tó yanjú wọn ò dé ipò olórí lásán ìmọ̀ ẹ̀kọ́ ló gbé wọn débẹ̀ ó gbà kan náà adáhùn sọ yìí asọ́bìlì akhlaq oníwà ni wọ́n wọ́n lẹ́sìn wọ́n níwà wọ́n nímọ̀ ẹ̀rí ọlọ́wà ń sọ fún anú súrà tó tọ́ba ni wọn. as-sabiquna al-awwalun. wọ́n láti láti síwájú lọ láti gbáwájú lọ àwọn ẹni àkọ́kọ́ nínú ọ̀rọ̀ ẹ̀sìn yìí. minal muhajirina wal ansar. àwọn náà ni adágbẹ́ni muhajirun àwọn tí wọ́n gba ẹ̀sìn lọ́wọ́ ànábì mọ́kà tí wọ́n wá bá ànábì sìnrìn àjò ńgbà tí àwọn ọ̀tá gbógun dìde tọ́lọ́ ní kí wọ́n kó lu mọ́kà lọ́sọ̀ tí wọ́n wá bá ànábì sìn àjò alágbè ní alimuhajirun wal ansor àti àwọn aráàlú Medina tí wọ́n gba àwọn arìnrìn àjò ní àlejò táwọn ń pè ní alárànṣẹ́ ẹ̀sìn àwọn táwọn sọnù àwọn ẹni àkọ́kọ́ nù lẹ́yìn náà. والذين اتبعوهم بإحسان àti àwọn tí a bá fi dáadáa tẹ̀ lórí pa àwọn tí wọ́n jẹ́ ọmọ ará Mẹ́kà tí wọ́n bá ànúbìsí ìrìnàjò lọ sílùú Mẹdínà àwọn ará Mẹ́kà tí wọ́n gbà alálejò wọ́n kà nípa ìtàn wọn bóun náà sì gbọ́ lọ́wọ́ bá gbọ́ bóun náà sì ń jọ́sìn bóun náà sì ń hùwà nígbà tí wọ́n jó lórí bóun náà sì lòpọ̀ lórí ọlọ́rọ̀ nu wọn bóòlù ṣe lu ọ̀rọ̀ rẹ̀ gbajúmọ̀ nu wọn bóòlù ṣe lu gbajúmọ̀ rẹ̀ onímọ̀ nu wọn bóòlù ṣe lùmọ̀ rẹ̀ alágbára nu wọn bóòlù sì lo agbára rẹ̀ akin nu wọn bóòlù sì lo akin ẹ̀ ọ̀jọ̀gbọ́n nu wọn bóòlù sì lo ọgbọ́n ẹ̀. Allahu akbar Allahu akbar kabira. ẹ̀rí àwọn tó bá wá fi tí wọ́n bá wá fi dáadọ́ tí wọ́n kọ́ ń pa dáadáa wọn tí wọ́n wá tẹ̀lé wọn lórí pàṣẹ agbọ́nrin dáadáa tó fi lọ́lẹ̀. Radiyallahu anhum wa radu anhu. ó ní bọ́n sọ sí àwọn ọmọlẹ́yìn ànábì sallallahu alaihi àwọn ará makadara Madina tá à ń sọ yìí bẹ́ẹ̀ ló wọ́n yọ̀nú sàn tí wọ́n bá tẹ̀lé wọn dáadáa. وأعد لهم جنات تجري تحتها الأنهار. bákan náà ti pálẹ̀ sílẹ̀ dè wọ́n ọgbà àdẹ́ra àlìjánná tí àwọn akérèmọdò ń sàn ní abẹ́ rẹ̀. khalidina fiha abada. wọ́n bẹ̀rẹ̀ lọ ní gbére. zalikal fawzul azim. ọlọ́yin náà ní èrè tó tóbi. Allahu akbar. torí díẹ̀ lọ́wọ́ sọ pé àgbọ́yé ìlànà ìṣèjọba Islam gẹ́gẹ́ bí tá a fọ̀rọ̀ náà ti sí ní àná gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá wa Abu Hasan al-Mawardi rahimahullah fi kitabihi al nínú tí a tó gbajúmọ̀ yìí tó ń gbé ní al-ahkamu sultaniya wal-wilayatu làágbà ṣe ìjọba ọ̀nà làágbà làágbà mójútó ń tí ẹ̀sìn làbọ̀ wá lọ́rùn iṣẹ́ àkóso ìlànà ẹ̀sìn ọ̀nà wo làgbà ṣe tó wá ní ní alibabul awwal ní ojúpọ̀nà àkọ́kọ́ chapter one rẹ̀ ó pè ní fi akidili imama. fi akidili imama. ẹ̀rí bá a ṣe takoko pé lágbájá máa jó lórí bẹ́ẹ̀ yẹn a ṣe dolórí ọwọ́ ní alimama tu mọ̀ọ́dú àtúnlẹ̀ khilafati nubuwa ìjẹ́ olórí níta gbé kalẹ̀ ni nílànà islam ní ìbámu ìjẹ́ àrólé fún janabi ọlọ́run tó ti lọ lùbú wa ti lọ ìlànà sàṣàlà ọwọ́ kìláfà àwọn tí wọ́n máa rólé ló mú abakiri wá ló mú umaru wá ni ó mú usmanu wá ni ó mú ali wá ló mú awuya wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀rí ọwọ́ ni fìyàrá sàti dín ní wọ́síyà sàti dúnìyà pé gbogbo ń tà ń pè ní. ìṣèjọba ní ìlànà ẹ̀sìn àwa mùsùlùmí ó ní kókó méjì náà ní kò pé mẹ́ta kí ló pè. kókó méjì ni tí ò pé esi kókó àkọ́kọ́ ìdáàbòbò ẹ̀sìn ìrásàtò dín ìdáàbòbò ẹ̀sìn wàsíyàsàtì dúnìyà àti ìṣe àkóso ètò ilé ayé hmm. ìdáàbòbò ẹ̀sìn àti ó ní kókó méjì tí jẹ́ ìlànà ìjọba rere nù ìjọba tí ó mójútó ẹ̀sìn ọlọ́run tí ó sì mójútó ìlú àtàràlù. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله لعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم ۖ فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا طريق شريعة ṣẹ̀ríà tẹ́ máa gbọ́ yẹn tá à àwọn kan wọ́n sì ìtumọ̀ ìtumọ̀ ṣẹ̀ríà wọ́n sì gbọ́yé òfin ní jẹ́ bẹ́ẹ̀ òfin tàbí àṣẹ̀rí àtú alìsìlámíyà òfin islam lórí gbogbo nǹkan tàbá ní à ẹjẹ́ àlò ṣẹ̀ríà àwọn àfẹ́ o mùsùlùmí gíga pé àfẹ́ ṣẹ̀ríà o à torí pé bí tí wọ́n tún máa ṣẹ̀ríà lọ bá gbọ́ ṣẹ̀ríà òfin gíni gíni lọ́wọ́ òfin sọ̀nsọ̀nlókò òfin lunilẹ́gba kò sí bẹ́ẹ̀ bí èèyàn bá di ilé jẹ́ mùsùlùmí tó ló ń gbọ́ náà bá gbọ́ ìgbà ọ náà bá gbọ́ ṣẹ̀ríà ni tó bá délé gbàgbọ́ tó ẹ̀kọ́ gbàgbọ́ ṣẹ̀ríà nu nínú gbàgbọ́ òfin inú gbàgbọ́ tí èèyàn bá lẹ́yìn yẹn tó bá ti ń kírun ṣẹ̀ríà nu òfin ìjọsìn àwẹ̀ tá à ń gba ìṣẹ̀ríà ni òfin kí a febi panú nítorí ọlọ́run bá a bá múra ọ̀fẹ́ ká múra ṣẹ̀ríà ni bá a bá ṣòwò ọ̀fẹ́ ká ṣòwò ṣẹ̀ríà ni tí a bá kẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ ká kẹ́kọ̀ọ́ ṣẹ̀ríà ni tá a bá hùwà ọ̀fẹ́ ká hùwà ṣẹ̀ríà ni ẹ̀rí tí a bá ṣòfin ọ̀fẹ́ ká ṣòfin ṣẹ̀ríà ni tí a bá ṣe àkóso ìlú ọ̀fẹ́ ká ṣe ẹ̀rí téèyàn bá jẹ́ ọkọ tó bá bá ìyàwó ẹ̀ lò dáadáa nílànà òfin ọlọ́run ṣẹ̀ríà ni téèyàn bá jẹ́ ìyàwó tó bá bá ọkọ ẹ̀ lò dáadáa ṣẹ̀ríà ni téèyàn bá jẹ́ ọmọ tó bá bá òbí ẹ̀ lò dáadáa ṣẹ̀ríà ni téèyàn bá jẹ́ òbí tó bá bá ọmọ lò dáadáa ṣẹ̀ríà ni téèyàn bá jẹ́ olórí tó bá aráàlú lò dáadáa ṣẹ̀ríà ni tá a bá jẹ́ aráàlú tá a bọ́ lò dáadáa ṣẹ̀ríà ni tí a bá ní aládùúgbò tá a bá lò dáadáa ṣẹ̀ríà ni ìyẹn ni ọlọ́run fi ń sọ fún ààrẹ sàsálà inú súrátù jàfíà ní àyà kejìdín ní ogún ká lè mọ̀ bí ọ̀rọ̀ ṣẹ̀ríà ìṣe nípa tó nínú ẹ̀sìn àwa mùsùlùmí ọ̀dọ̀ ni thumma ja'alnaka ala shari'atin min al-amr fattabi'ha súrátù jàfíà àyà 18 ثم جعلناك على شريعة من الأمر ọlọ́lẹ́yìn náà ìrẹ́ àná Muhammad àwọn òfin kan ti wà kó tó dé òfin Taura ọwà òfin Injil ọwà òfin Zabur bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àwọn tá a fún lófin yẹn wọ́n ti tọwọ́ bọ̀ wọn tó fi wọn lẹ́yìn náà wàá gbéra ànábì aláṣẹrẹ àti lórí òfin ńlá kan mínà làmùrè àṣẹ àwọn ọlọ́run òfin yẹn fàtẹ̀bí ha. fàtẹ̀bí ha. ó ní kó tẹ̀lé. wàlá tàtẹ̀bí ahọ́ aládìrẹ́ la ya'lamun. wọ́n tẹ̀lé ìfẹ́ náà tí wọ́n mọ nǹkan kan gbogbo ń tá a bá ti gbé kalẹ̀ tí ẹ bá ti ṣe ìlànà ọlọ́run àìmọ̀kan lọ́ba pè. láyà ọlọ́run ó lé ìmọ̀ fún wọn tí wọ́n mọ nǹkan kan. Hmm. ibi mi ò yín kílẹ̀ mọ̀ má tẹ̀lé ìfẹ́ náà tí o mọ kankan náà. innahum lan yughnu anka minallahi shay'a. tó tó bá tẹ̀lé ìfẹ́ nu wọn láyé ń bí tó fi kọlu mi ọlọ́ lálìkàmà tó bá di àlìkàmà wọn lè rọ ẹ lọ́rọ̀ o lọ́dọ̀ ọlọ́run wọn lè gbà ẹ lẹ́ o torí náà wà nú ewu náà. وإن الظالمين أولياء بعضهم أولياء بعض lọ́mọ̀ pé àwọn alábòsí àwọn aláìgbàgbọ́ àwọn aláìmọ̀kan àwọn alábòsí èèyàn ọ̀rẹ́ ayò ara wọn ni wọ́n jọ máa dì ní láàrin ara wọn. Allahu aliyul muttaqin. òun ni ọ̀rẹ́ ayò olùpayọ̀ ọlọ́run náà. hada basairu linnas. ọlọ́dà aṣọ àríwò yìí fọmọ ẹ̀dẹ́yàn ìrònú sí i basọ́ọ̀ì ntẹ̀ èèyàn ìrònú sí i ní fọmọ ẹ̀dẹ́yàn. náà. wa hudan ọ̀nà mọ̀ ni àánú ni ìkẹ́ni liqawmin yuqinun fáwọn tí a ń bá ma àmàdájú ń pọ̀ lọ náà. am hasiba alladhina jtarahu sayyi'at. ọ̀pọ̀ náà àwọn tí àwọn ẹlẹ́sẹ̀ àwọn òbílẹ̀ jẹ́ àbí wọ́n ń rò lẹ́mìí ni. an naj'alahum. bẹ́ẹ̀ àwọn náà bá ṣe bákan náà. kalladhina amanu wa amilu salihat. àwọn àmì àdọ́gba pẹ̀lú àwọn tí a gbọ́dọ̀ máa gbé ṣe rere sáwọn oníbàjẹ́ ọ̀mùtí olè apààyàn adàlúrú oníjìbìtì olówó èlé olówó ẹ̀yìn. Allahu Akbar. ọlọ́nisẹ́ yorùbá fi hàn dọ́gba pẹ̀lú àti àgbà ọlọ́ba gbọ́dọ̀ ṣẹ́ rere kò dọ́gba. sáwà àmàhíyáhùn wà màmáàtúhùn. wọ́n ń bẹ láyé ní àbí ẹkú ni. sáà àmàyàkùnmùn. tàgbẹ́ bí wọ́n ṣe ń ronú sí ọ̀hún tí ń ronú yẹn oníbàjẹ́ àtẹnudọ̀ tọ́lọ́ fẹ́ sọnù oníbàjẹ́ àtẹnire wọn dọ́gba bó bá dàlí gàmà àfẹsọ́tọ̀ọ̀tọ̀ ni ẹ̀yin ó bàjẹ́ ẹ̀dó síbí ẹ̀yin ẹnire ẹgbà bí lọ ọ̀nà méjì náà ni lálẹ́ gàmà mm. fariqu fil janna wa fariqu fis sa'ir lọ́sọ̀rọ̀ sura sura àwọn kan bẹ́ o láyà ó ní àkàn bẹ́ o fariqu fil janna wa fariqu fis sa'ir àkàn bẹ́ ẹgbàlẹ̀ janna lọ àkàn bẹ́ ẹgbàna lọ ìjọ mọ́síwá ní ìjọ mọ́ná tó dẹ̀ ṣẹ̀ríà kìí ṣe kò dó lórí òfin géni lápá géni lẹ́sẹ̀ ṣùgbọ́n wà ń bẹ̀ ó ṣe géni wà ń bẹ̀ yẹn náà pè ní àlèwòdòdò àjìnàyàt ẹ̀ṣẹ̀ àti jìyà rẹ̀ gbogbo òfin tá a bá sì lórí ilé ayé tí o bá sí ètò ẹni ọ̀sẹ̀ káfíà jẹ́ ìyá yóò lè tò òfin yóò pé nígbà mọ̀ pé ṣẹ̀ríà pé nu. No ọba ṣe báyìí ìyá rere ní nàìjíríà náà rè ní stéètì ni o ní federal ni o òfin wà tí ń gbé àwọn èèyàn tí ọba sófin àwọn ẹ̀ma ṣe tí wọ́n wọ́n ni ah. tí ọba sí jìyà àwọn ẹ̀ma tó wọ́n ni ẹ wá wo àyá alukurani látòkè délẹ̀ nígbà táwọn afa ṣírò rẹ̀ kò dé ní ẹgbẹ̀rún mẹ́fà kò dé six thousand láyé alukurani ó lé ní six thousand ó lé ní ẹgbẹ̀rún mẹ́fà gbogbo àyà tí wọ́n ń sọ nípa offence and punishment tí ń sọ nípa pé lágbájá bá ṣẹ̀ ẹ̀fìyà báyìí jẹ́ kọ̀kọ́já àyà ogún kọ̀kọ́já twenty percent of the Quran ẹ lọ kàlá tó kéde lẹ̀ gbogbo sí ìsàsọ̀ yòókù wa ń kọ́ ni hmm. wàá lè tó lé ayé yòókù hmm. lè tó lé ayé yòókù torí díẹ̀ èrò tó kéré ni kéèyàn lẹ́sẹ̀ rẹ̀ àmọ́ òfin ìyà hmm. torí díẹ̀ ní àfáà ìwà fi ń sàrẹ̀ máa gbé ètò ìṣèjọba nílànà Islam ìwà amójútó ẹ̀sìn àti ìwà amójútó ètò ilé ayé láfi wá ní nǹkan jẹ́ ń pè ní maqasidu sharia maqasidu sharia al-islamiyya ó ní pé sharia Islam tọ́lọ́wọ́n ba àlékẹ́ ọlá tí ó ní kí ọmọ ẹ̀dẹ́yàn fi lùgbésẹ̀ ayé àgàtàgé mùsùlùmí kí ni àwọn èròǹgbà rẹ̀ kí ni àwọn àsùndá rẹ̀ oyin eh, gbogbo ìjọba tí ń bẹ lórílẹ̀ ayé lè ní àwọn tí Islam pè ní àsùndá tó kí ìjọba kọ̀ọ̀kan fi sẹ́mi pé ni mo fẹ́ sí láyé ní bẹ́ẹ̀ lábẹ́ nǹkan ní bẹ́ẹ̀ lábẹ́ nǹkan nǹkan tá à ń pè ní mọ̀kọ́rọ̀ ṣẹ̀ríà ẹ lọ wo gbogbo ìjọba ilẹ̀ ayé manifesto wọn tẹ́lá bá fẹ́ wọn là ń fẹ́ kí ilé ayé dùn fáwọn èèyàn abẹ́ẹ̀kọ́ ni àwọn ìjọba tí change wa wọ́n rí pa kan afẹ́ ká kó ń bẹ́ẹ̀ ká bọ́nú rọrùn ni tábà wá wo kí ni èròǹgbà ṣẹ̀ríà tábà la fẹ́ ṣèjọba ọlọ́run lórí ilẹ̀ ayé lọ́dọ̀ àwọn afẹ́sìn àwọn ní márùn lọ́dọ̀ àwọn ní mẹ́fà àtàpè ní márùn ní mẹ́fà alikuliyatu le khams. alikuliyatu le khams. aw alikuliyatu sita. aw alikuliyatu sita. aw adororiyatu le khams. aw adororiyatu le khams. aw adororiyatu le sita. sita aw adororiyatu sita. àwọn nǹkan kò ṣe máa ń ní ní àwùjọ àwọn gbòǹgbò mẹ́fà tàbí gbòǹgbò márùn tó gbé ìlànà ìsẹ̀mí dání lórí ilẹ̀ ayé àkọ́kọ́ ń bẹ ìmójútó ẹ̀sìn ìdáàbòbò ẹ̀sìn ìdáàbòbò ẹ̀sìn ọ̀ràn yẹn ni tá a bá fẹ́ ní ìjọba rẹ lórí ilẹ̀ ayé á ń láti pírísàfù ẹ̀sìn Ọlọ́hun eléyìí náà hepsinus ìdáàbòbò ẹ̀mí a ò ní gbà kí a máa tábà pẹ̀lú ẹ̀mí ọmọnìyàn ẹlẹ́ẹ̀kẹta hepsilmal ìdáàbòbò ọrọ̀ ọ̀rọ̀ tá a dá ní ni àbọ̀rọ̀ ìlú a ò ní gbà kankan máa ṣe báyọ̀ báyọ̀ kankan máa jẹ gàba lé lórí ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀fùsùlẹ̀ àkè ìdáàbòbò làákàyè ẹ̀rí ìdáàbòbò làákàyè gbogbo tó bá lè kó làákàyè láti dáàbòbò tá a bá fẹ́ ní ìgbésí ayé rere ẹlẹ́ẹ̀karùn ẹ̀fùsùlẹ̀ ẹ̀rìd ìdáàbòbò ọmọlúàbí gbogbo tá a bá fẹ́ sẹ̀mí rere á ládàbò ọmọlúàbí ọmọnìyàn a ò ní ìgbàlẹ̀ àti àpè ní márùn ún àti àpè ní mẹ́fà hefsi nasi ìdáàbòbò àwọn ògo wẹrẹ ọjọ́ iwájú ọmọ tá a ń bínú ìlú bó láì dáàbòbò wọn a fi ní jọmọkọmọ tí a fi ní jẹ wàhálà fáwùjọ lè ní àwọn ọmọ kan bẹ ẹni wàhálà àwùjọ yìí ebi àbókò aráàmù yìí ebákẹ́ náà bí wọn àwọn tí wọ́n ń lọ fọ́ ọ̀pọ̀ epo ebákẹ́ ló bí wọn gbogbo àwọn ọmọ tí a dà lóru àwọn ayakila àwọn kidnappers sẹ́bàkẹ́ náà bí wọ́n àìsàn mójútó ni torí dẹ́nu ìjọba Islam ìjọba ìjọba rere ẹsẹ gbogbo ìjọba náà rè wọn náà afẹ́ fún yín security hmm. abẹ́kọ̀ ni afẹ́ fún yín ní àlàáfíà ọ̀rọ̀ afẹ́ ṣe ọ̀rọ̀ amúlùdù fún yín nǹkan kan ẹ máa rìn ẹ máa lọ ẹ máa bọ̀ dáadáa ìfọ̀kànbalẹ̀ á wà ẹ rí jẹ ẹ rí mu kò ní sí wàhálà nílùú tàbí dìbò fún náà nìyẹn torí díẹ̀ àwọn nǹkan wọ̀nyí náà ni ẹ̀sìn Islam ló mú wá ní abẹ́ ìṣẹ̀rẹ́ Islam tó sì díẹ̀ gbogbo tó bá rere yóò láti ṣàkíyèsí àwọn nǹkan márùn-ún àwọn nǹkan mẹ́fà gbòǹgbò ní tòsí máa ní bí a bá ti yọ̀ kan kó ń bẹ́ẹ̀ nu gbèsè ayé gbèsè ayé àdàrò náà ní tá à lọ́wọ́ lọ́tọ́ gbogbo àárín. شكوت إلى وكيعي سوء حفظي وأرشدني عن ترك المعاصي وأخبرني بأن بأن علم والأرض